ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل जी المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعلى الله المنافقين والمنافقات الكفار نار جهنم خالدين فيها فيها زبر ولعنهم الله ولهم عذاب مقيم الذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بطلاقكم كما استمتع الذين من قبلكم بطلاقهم وقلتم كالذي قالوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون يا رب تذكرنا ẹnu náà mo ní kàgbé zakat bí ilé ìyẹyẹ rẹ wà fún ọmọ sàn wọn nínú mo lẹbi náà inú náà nàbí yíyá wọn yẹ kó lóhùn náà wọn wà òun. bí abáàlì kẹyẹ tẹ ẹnu náà mo ní kàgbé zakat olùbẹ̀rẹ̀ ní monafiki ní ibẹ̀ anaba muhammad sallallahu alaihi wa sallam.

ìbírí mu n'asẹ ẹsẹ àbí bẹ̀rẹ̀ yìí ní ẹjẹ àṣẹ òṣìṣọ àwọn àgàtúwa dà ẹyìn àwọn ṣe àbílẹ̀ ìlànà dẹ́rẹ̀ ẹgàtúwa nù ọ̀rẹ́. Òṣèlú máa ní bá a kàákà ìrìmọ̀ ntú mu sọlọ́lọ́ ìsọ́lám ẹnì náà jẹrẹ ká kọ́ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń sọ ìgbà. kéèmù ma ọ̀dù ẹ̀tọ́ ma ọ̀dù inú dìbì ọ̀yẹ́ mẹ́ka bù kọ́lọ̀ náà. lọ́wọ́ yìí lórí lẹ́yìn mà á kébìrẹ́ mà sánù ọ̀rẹ́ ẹlẹ́bìrẹ́ nẹ́nà ọ̀sán ẹlẹ́bìrẹ́ yìí ẹbìrẹ́ yẹn náà nira mẹ́jọ ń tó ọmọ yìí ìbùnà bìkínì ومنهم الذين يؤذون النبي ọmọnyi ọka abanye ẹni munafiki anyị rakwanye ni munafiki ne kaka yi yovu na nnabi na ya fẹ́ nkata tó ń ẹ ya azamu ń tó ẹ yà akẹrẹ ẹ yà mẹbìrì náà ká azamu ń tó mori. ọ̀dẹ́kùnrin náà kú bẹ́ẹ̀ lẹ́kì muhammad ọwọ́ àbẹ̀rẹ̀ ọ̀dìnà àbẹ̀rẹ̀ yóò bàtà ni ẹni olùzẹ̀ ní ìtò lóò gbàtọ̀ ọwọ́ àbẹ̀rẹ̀ ọ̀dà àbẹ̀rẹ̀ tí ó rọrùn àmà ayílẹ̀ ní ìjọ tẹ́lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ tí ó akẹ́kọ̀ọ́ ọdún ọdún ọmọ ọdún ya ká ni wọ́n wà pẹ́rẹ́ ẹ̀dọ́ rẹ̀ bá ti sọ. Délé oyè ń tó lórí. Tọ́jú ń tó lórí. Anyi munafika náà ni Nabitalu Anabodi Alharis. Nabitalu bin Alharis. Ọ̀ni ọ̀ni tó ń tó mu dò yà sẹ́kọ̀ ń tó mu rí mẹ́lẹ́mẹ́lẹ́.

ẹlẹ́wà tó ń wọ́ ya fọ́sọ̀ tó wí ìgbòkó mọ́nyì ọ̀nìrí sókèyọ mọ́nyì ọ̀rọ̀ yà kòmódé tí àbọ́là wà ọ̀rọ̀ èso lọ àkòmódé ìta wà ọ̀rọ̀ yìí o lórí sísun lọ́rẹ́ ìsìnkú òun èyí. ẹ̀yin ọmọ àkàrà do bara tɔ ɛfɛ kɛmɛ kɔnɔ wa o nu ayɛ kari ɛfɛ do ni bara tɔ. sɔlɔlɔ alɛyi wa sɔlɔ. tɔsu sari amɛ tɔsu sari a ɔnɔmori si ji ɔnɔmori si ɛfɛ yɔ akɔmɛ. then we abuse the privilege. bɛɛ ka udi yɛ ti gɛri ebiri ọgbọ ọmọ tó múlò ní kẹyẹ ọmọ èsì kẹyẹ olùdúró báyẹ ọ̀ṣọ́ yẹ kọ́ mọ́ ọ́kà ọ́ lè kẹyẹ dùn ọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣáà ó tó múlò sọ̀rọ̀ mi. ìwé ọ̀rọ̀ ọ̀kà ọ̀rọ̀ ọ̀rọ̀ onítọ̀rọ̀ ọ̀kàrẹ̀ ikú rọ́dàm jẹ̀mí rọ́dàm jẹ̀mí ó tó múlò àbáyọ̀ náà òdúró làá àbáyọ̀ náà. أنكم من ní sùúrù sùúrù ní lọ́la na kókó wà láti ní ká abẹ́rẹ́ rẹ ọ̀wọ́kọ̀ ọ̀tá abẹ́rẹ́ yẹ ti lọ. ìjẹ́ kí èrè kẹ̀lẹ́ wá kẹ̀rẹ̀ ẹ̀yọ́ ló gbọ́ tẹ̀sẹ̀sẹ̀rẹ̀ ló ń dìde na attention. bọ́ọ̀ ṣé wọ́n tọ̀ ọ̀yún wò rẹ̀ yẹn nìyí likuli shirai don na baya na ewa na fewo ẹnna ẹrọ kẹtẹ náà kẹrù bù mọ́ọ̀nù lọ́tọ̀ tó ń bí amadu mo nígbà wo yìí wà ní káyé. Dọ́mọ̀ ní bá àpá ìwádìí ká kó ń gbọ́n ọ̀ka yìí lẹ́kọ̀ọ́ ọ̀ntọ́ mo ní sọ́lá lẹ́sọ́lá. bọ̀wúrẹ̀ yọ ya ògbátẹ̀rẹ̀ yọ ìzà bọ́ọ̀lẹ́sẹ̀rẹ̀ yọ ìzọ náà mú kọ́rọ́ ẹ̀bá nkẹ́rù ní mímí ìrà àbọ̀ kàbírí ìbàtọ̀ lọ́wọ́ àṣẹ mú kọ́rọ́ nǹkan. ó dùn wáyé ní ìtì ẹfẹ yọ ọtúnú múrí ìtú yọ bóò bàtà ní ẹsẹ ẹsẹrẹ ni bóò bàtà ní ẹsẹ ẹsẹrẹ bóò bọ káyọ ọhún nínú lọtí ọtún múrí nìyí ọmọ náà ń sáyìn náà bá a ṣe wẹtẹ ló bàtà ní ẹsẹ ẹsẹrẹ ọ̀bìnyọ́nyẹ́ wà ní wọ́n mi ni tẹ́lẹ̀ bá wo tẹ́lẹ̀ bá wo òun ni wọ́n fi kẹfìrí ọ̀wà. ti munafiki na wọn ni wọn ni tó dún ebiri ọkàrà ẹni ni ọkara ọkàrà ẹyọ tó ní yẹn ní bàtọ ọlọkẹ ní èkó ọwọ akẹkà m de èyí zi kakọ ní mẹ anyẹrẹ ọmọ bá ká ní èké èkánná wọn yà bọ ní sẹyìn náà ni na ẹsẹmi ọ̀nà kàwọlá fẹyẹ ọ̀nà àfẹnà ọmọ ní ọtún àfẹnukọrọ àgbà yìí ni na eke ne zuza ina na ɛsi ɛna ɛsi mu kɔrɔ ɔna wɔn mu tóbi dɛm a ne kɔrɔ tóbi ne koko wɔ wɔn mu kabere ya hɔ na ɔbɛ ɛsɛ ɔte lɔ dɔwɔ yi ma ne ba bɛ yi wani ka ye kulu ɔfunu xeyiri lakum ee ɔntɔn mu di ɔma ɔwɔ rɛ yɛ ɔyizɔɔbi ire ɔma ɔyizɔ ire ɔyizɔ ire ɛnɛ zuza ire ɛyizɛ enwe e na ero nika etire ihe chebo na ọhụrụ ọdọtụrụ o gbasịrị ide ọbaka ekere ihe chebo na rita akwa ti kutu o ti yọ nam ihe chebo eche ya ihe ihere ya na asị mụ kọrọ m anaba muhammad ẹ̀rẹ̀ ní pé aláàánú sọ́húnà dùkúnà sàwò bọ́ọ̀lá kú ẹ̀jẹ̀ tọ́jẹ̀ká ẹ̀wọ̀ ní ìzẹ̀ ìzayà rẹ̀ àmọ́ mẹ̀mẹ̀sẹ̀rẹ̀ ìjẹ́ ọmọmẹ̀sọ́ jẹ inẹ́hẹ́ hàmì ìzẹ̀ ìzọ́ àbáàmì mẹ́àgbé ẹ̀mọ̀ye ẹ̀dọ́ tó mú ìdọ́wà kàyé ọ̀rọ̀ tó rẹ̀ náà èrí ìtura ni lóṣù ìrìnà ẹ̀fọn ìrànwọ́ ẹ̀fọn lọ́sì sílẹ̀ ìjẹ́ dɔsi di dɔni sisi zɛ ɛzɔ zɛ nɛ sayɔn zɛ ɛzɔ ne ho ba ntɔn si dɔɔyɔ ɔyɛ kaye utsɔ nyɛra inerija nama ɔni daya awɔ ɔni tó mu wɔtɔ tó mu ɔyɛ kaye utsɔ nyɛra inerija nama ɔni daya awɔ. ozi ọchọ ozi ọhụrụ ahụ bọsọ na-esi ya mere nka iwu otu wuri ọmanya amaghị esi efe ka ọ nọghị sọmata ewu ọ nọghị sọmata ewu ama ọ na obekere ka ewu ụmụ ma anyị kere ọ bụ ma ọ bụ kwụkene ọ bụ na ị lere ama anyị ama gụkawa na akwụta asawa dukwuhu na ehe irekawa na asị lere na iwu ọ na ọ ma gbọrọ lere ọnụ nso tụọ sọmụ mekụrụ kanịnị dee kebe wani da zama mara kuram ya kuce nyara yi rigi hannun mabano ọkọ zamu an yi zan tumuri e enyi wani ma yɛ ewu ni muri ɔsi zɔkɔ ɔni enyo enyo enyi bɛ ninu tumuri yɛ no ni muri ɔsi zɔ isana tɛ ewere amaba yi muhammad sallallahu alaihi wa sallam dɔw muri b'a ka ɛwà ni ka yi.

sɛnɛdɔ ama aka ege nsɛmini ama aka kpɛmi ɛfo sɛnɛdɔ bɔtɔ ama ɛrɛ didi bɛ no kɛnɛ nana ka na oye papa ne tɛtɛrɛ lɔpɔ ntɔbi atesɔ ne yɔ deka ɛne fitina ɛne ewure ɛne ewure atɔdɔ mi de mi ne ebe bi ɔbɛgyina ti ne wɔn mu yirikyi do wɔka ne yi sire yɛn no kam ne ba kam nso yɛ fa ankɔ no ma deɛ ɔno de ne ka sɔ no sɔ ɛna ne si kyerɛ ho ìdè bàbá yɛ yìnyɛ ɔno na ɔbɛ bi ɔmo ne nyɛ sɔn ɛna nso mu de ɔnyɛ no. ni tuntun mu rí ọ̀dọ̀ sí lọ àgẹ́rà rẹ̀ dà ọmọ ma ọ̀yà kọ̀ hẹ́rùn mẹ́ka yìí tuntun mu rí èsìlúwúrẹ́ ọmọ ànkọ́ mu rí mẹ́ka ayọ̀ ká pátá bàyẹ́nu sùrùbá ni ìlú ayé ìlẹ̀ ìlànà yìí kọ́ra ìgbà máa ṣe kọ́rọ̀ yẹn àmọ́ àbábìjọ ọ̀yà bẹ́ẹ̀ ká àgbẹ̀ méjì ẹ̀ dodo wezi ọ̀yẹ́ ka òzò ọ̀dùn náà ọ̀yẹ́ n'asị tìmù náà ti kí gbúrẹ́ wọn lórí ìgbòze ọ̀yẹ́ ti tọ́ni rẹ̀ ilẹ̀ ìlàwọ́ kánà ọmọ yẹn wọ́n ti ilẹ̀ yọ pọ̀tìlẹ̀ lọ. ka do tinye tɛ dɔbi ne yɛ tɛ ɔno k'o da si ìjẹbi rẹ lè lọ lọbọ kẹlẹ rà yọ kú èrè ọmọ ìyá ọ kàbọ òun yẹn ìṣá adúlù ṣẹ ọ ọmọ kẹlẹ rà ọ wọn sùn ọfọn mi náà ewúrẹ wù. nínú àbíkí náà lè náà lè ìjẹni lè ɔyɛsɛwɛ ɔdɔn jama yi mu gyina aka ɔhe ɔ ɔdumo ɔhe ɛdi kɛnɛ ɛɛ ɔmo ayɛ nam ɔba ɔyɛ amɛsɛ ne agovi ɛmisɛ to so ɛyɛ dɛ la agovo yi ndi ɔmo ayɛ nam ɔmo ayɛ ɔhe aba ha ama dábìá náà ẹ̀yìn ẹ̀rù ẹ̀nàmà ẹ̀rù ní ìṣẹ̀lẹ̀ ẹ̀rù ewu mu di ẹ̀ afọ́ nánà bí àtàwọn ayẹ oníṣẹ́ pẹ̀lú ẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀rọ ọ̀nà kẹ́lẹ́ yìí ọ̀nà ọ̀nà kọ́nà kùfọ̀nù rẹ̀ pé lórí kùkàtí ìkọ́nù sọ̀nù àbúkọ̀ ọ̀nà kẹlẹ́ dà fìtínà máa ẹni ewúrẹ́ tẹ̀ bọ́ọ̀lì dè ní ewu náà mórí ọ̀bá yà bọ́à mórí ọ̀bá yìí dọ́ọ̀mọ́rí yìí dɔbɛ si yi muna bi kɛnɛ jaabi godi yi wa kaye o tomori yi o tunu xeyi la kun ɔwɔ rɛ yɔ ɛsɛ ɔbɛ yɔ ne de ina rɛ yɛrɛ mama yɛ kɔ awɔ yɔ ne ne ɔbi wa yɔ n'omori asi tu yɔ kutu n'omori asi tu yɔ ina rɛ yɛrɛ mama awɔ ɔbi oyi bata ne bata ne tɛtɛrɛ ɔba yɛ kanya mɛ joli yɛ bɛ kɔn wa yɔ eyi yɛ eyi nɛnɛ ya máa wọ́ ẹ̀fẹ̀fẹ̀rẹ̀ yòmínú bìlá bá dọ́rìrì ìsọ́nà mórí àti tútù yọ yàní yòsọ́ bẹ̀rẹ̀ mà yóò hì eléyìí rọ̀bọ̀ yòmínú bìlá ẹ̀rẹ́ mẹ́rin ẹ̀bí ilé ìmẹ́rin ìbá ẹ̀yí mẹ́rin àkàrẹ́ náà yòmínú bìlá ẹ̀rẹ́ mẹ́rin bá dọ́n ọ̀dọ́ ní ìzẹ̀ ìzà èrè ìsọ́nà mórí àti tútù yọ. ويؤمن للمؤمنين ويؤمن للمؤمنين دور دو بيزيزا إلى أنكم مريد إذا ناك آية كمري نونك كمري إذا إذا أما يكاي إيمان ما يرى أرزة كتشي إيمان ومن أنا دور أما كره يدور الدرهم بيزيزا أبو المنافقين يتنكر يبايو onye mba ọ na-atetetere amaka were ụka mara dọ akwụme ka anịnị iri chi ya onye iwe ekwuhekwu nịrị wehia bikwu ya ọnịnị silati ofe mori nri ọmọ wa ma ìjẹ́pọ̀ mori rẹ̀ rẹ̀ rọ̀ fẹ́rẹ̀ ya ní ìtọ́ ká wà má ní ka dídí nìyí bá a dábì rẹ̀ ìjẹ́ ìkéré kò pọ̀ mori ọ̀nà ọ̀dùn tètè Ọ ẹ̀kọ́ pọ̀ mori rẹ̀ rẹ̀ rẹ̀ ìjọ mori ọrẹ wa mi de nu yóò kó mori ọ̀nà ọdọ́rẹ tutu yọ nìka ìdí ọdún kó mori rẹ rẹ lọ́nà káàbọ̀ ọ̀nà jẹ́n ọ̀nà anyin munafi kí ọ̀sọ̀ nìyí lóun tó mori ọrẹ bá ti sọ. yòmínú bìláhi wà yóò mínú للذين آمنوا منكم النبي ما نوما كاي كبيره هو na nduru ọma galile ihe mere ẹwà bọmẹlì aya mba kí ayamba ntòmùrí ọ̀nọ́rẹ́ mi lílẹ̀bí na amami yẹn nẹ́nẹ́ àkẹ́ ẹ̀ẹ́dọ́wọ́ ẹ̀tẹ̀ ìdí èkó ló wùrùwú ọ̀ ọ̀zọ́ yìí yẹn nìyẹn ntòmùrí ọmọdé sì ń wùrùwú kẹ̀ndé yóò dé ẹ̀yára sè ẹ̀yára ká ẹ̀yára ẹ̀rí ẹ̀yára ọ̀ bẹ́ẹ̀ ọ̀nọ́wọ́ wùrùwú káyé ìrẹsọ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ nìyẹn tẹ̀ àtẹ̀kù da mu muri mana ka kama arsalnaka illa rahmatan lil alamin ono tun tun muri to ruwa bayan baya da piti abel wa rahmatun lil ladina amanu minkum don to muri mana bayan baya rama daw to rasul da izai zai ne wa ne ne والذين يؤمنون رسول الله لهم عذاب أليم دومني بقى كاي وانا awere nene ikaka yuduna rasulallah aya kwa aya kwa nkata to ntomori eya mebira ene ikaka azamo ntomori lahum azabun alim ene no me no azabun alim azabun alim oya na na azora ma choware omuri ken no omuri ahai hu ni ni wa oya mo omuri ahai ona yaba kane yi anyi izaw ama awa al-izaw al-muta'allaq bi risalat ar-rasul hada bila shakk wala taraddud kufr oy ko men on to mori yi ọ̀rọ̀ ikú òjijì ọ̀rọ̀ ìmì ìbìlẹ̀ náà ọ̀ṣẹ́ ń gbọ́ ọ̀kẹ́tẹ̀ ń ẹni amára kàyí ń tó náà tọ̀ deki irukunu muri titɔ so ɔna na zaman ɔna na kanyɛ ba azɛ ɛwɔn ɔsɔ no ka wɔ anke wɔn na muri akeka enere mu na biki na ɔsɔ no mama ɔka wɔ booro booro slɔti otu ama ma ọ̀rẹ́kùnrin kẹsẹ̀ tó ń tó mọ̀rí áńkì nílé iné ìyá náà yóò mẹ́kọ́ kẹsẹ̀ tó nílé iné ìyá àbídá yóò mẹ́kọ́ kẹsẹ̀ tó ní èdè àlàáda àmà ọ̀mẹ́ usual activities ẹ̀mẹ́ ẹ̀mẹ́ ẹ̀mẹ́ ẹ̀kẹ́bẹ̀ sábà ẹ̀mẹ́ ní tó ní mọ̀rí tọ̀ ọ̀sẹ̀ kótó ọ̀sẹ̀ ọ̀nà ọ̀nà ìbẹ̀ haram àbúdàbọ̀ ọ̀nà ìbẹ̀ kọ́ kẹsẹ̀ tó ń tó mọ̀rí sallallahu alaihi wasallam urobo omori akaka inna dhalikum kana yudhi nabi ini jomori akare ko ena ma ma risa don tomori ina ko omori ma ma risa don tomori idon tomori aka ize isanereya lati tomori ni ijanye de kwen de kwana lo sentum de de ni kubi ka nyage ye enesli ɛsosare dɛ ɛyɛ afɛ dɛ ɛyɛ apɛta ɛsosare do ntomori dɛ ɛyɛ afɛ dɛ ɛyɛ apɛta ɛhɛ ɛso ntomori ɛni yɛ ɛn ɛn ɛ ɔnɔ yɛ ɔnɔ yɛ ɔnɔ ɔnɔ yɛ ataare ɛ kɔkɔ ɛsɛ ɔsɛ man ni ɔka ne yie no ɔka ne yie no na ɔsɛ nyɛ wɔn wɔn baako wɔn ne yɛ sɛ ɛbɔ saa ne yɛ sɛ ɛda kɛtɛ ntomori yɛ ano ɛhɛ ntomori yɛ ɔka yɛ akakɔ ɛtɛ wa ma ne ni. ọ̀nà káyọ̀ kàpẹ́ sọ wọn náà ọmọ mòrí ka na ìnà dáàlìkún kánà yóòdù nàbí kọ́nà ọmọ wọn àmì nínú ẹ̀hún náà títí mú tó a àkàtọ́ tó mòrí ẹ̀hún fàyẹ́ sàyí mi ń kún bó yà á yán ọ̀yí pa ọ̀hún ọ̀sọ́ ni wọ́n máa bẹ̀ ha ọsọ kó fọ́ ẹ̀rù káwọ́ ẹ̀rù káwọ́ ìjọ izo muri re akai ku muri na do ana ahio to muri de ya go ha de ahio de ahio e, ire ha no bo ire mo ha de ko ya muhammad de kire ha ne yo mo de se le ha ne yo wa ya ba wa ya ba mi wi ja ma lo de ko yo de ha go ha de watu to muri ni wa ka wa ka ni shesa ni boro ya e mi no to no muri to azụ azi kwenkatato ama inire ine ihe ọrị inire ya ala anyị ala aga isenye nwụ na ime ime enyi ọnụ mụrụ isi ka ka ya ajụwa lalị na amanụ ahụ tarfa'u aswatakum fawqa sawti an-nabiy ولا تجهروا له بالقول كجار بعضكم لبعض أن طابق أعمالكم وأنتم لا تشعرون يا أيها الذين آمنوا أمريكم علينا دعوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي أصور شمعون نتبع دعوا وعن أران بهنا وانتم مريدوا أيضا تمريدوا

tọ́tù tó múrí nì náà tàfà ó àṣùwàtàkù fọ́ọ̀kọ̀ sọ́ọ̀tì nàrí wọ́n náà tẹ̀járu láwù bẹ̀lkáwù bí tẹ̀járu bá dé fún lẹ́bà wọ́n ní lè bílẹ̀ ọ̀kàrà yìí ni asúnṣe wọn tẹ́bà nìyí asúnṣe wọn tẹ́bà à ń kẹ́hùn náà ó ní mẹ́ẹ́sọ̀ wọn tẹ́bà yẹn wọ́n bẹ̀rẹ̀ tó múrí kàrẹ́ mẹ́ẹ́ni. أن تحبط أعمالكم وأنتم لا تشعرون أبي أفقر يظلم من أفقر أكام أفقر أكرها نوايا فرا تكانني وهو من بيئي من بلون وكنتم مرينا من Yes, yes, yes. I am a money, a money, a money, a money, a money, a money, a money, a money, a money, a money, a money, a money, a money, a money, a money, a money, a money, izo muri ya kaka la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ebe nyo tuma ni nyene hunawo izo muri wana kapata kizo likai we nya mesire ya otake bebiri ntumuri ebo ebo nwekene odi yo bere ina wa wa shotete bege eine wontumuri ore ore lezi abada duna tukara anyi ba ya zai yi gyo odon oh, tom wa short ten ne ma ne ha yi na ba kure ba ya ba ya yi qul udun khairin lakum yu'minu billahi wa yu'minu lil mu'minina wa rahmatun lil ladina amanu minkum والذين يؤذون رسول الله لهم عذاب أليم يعلمون بالله لكم ليردوكم والله ورسوله أحق أن يردوه إن كانوا anyị munafiki ọnọrọ nyere anyị munafiki anaka ka awore nana je tete bo nesa so nto mo ni lo ko inu na bi kini ni maka aga na kaka adu kun kumi na ma ya ne no azo izo na ne ma ya elo na ne bi no adu kun kumi ma no sikare o mama bo ka o bi joku mo ni re ze zo nyana no bo ka na ne elo kun kumi sport to mo ni ni enana esa so nto mo ni ni no je ko ɔno ahe ɛma ma ahe bɛfu kumi a dɔka aberɛ mɔ no ye isi muhammad aka ade zɛ ɛzɔ ɔde ama ɔso ka ade kumu kumi ne ere na odi ihu ni kɛrɛkɛtɛ ɛnɛ ma mɛte hu ni kɛrɛkɛtɛ a hɔ isi mu nabi tɛ mu ne sɔrɔ ka ɛbi bolo a ma tɛ bɛɛ di fɛn de ɛma bɔ baba ni mu nabi kia ɛhɛ de sɔrɔ ka ne ka. kàró ka sẹ́fẹ́ bẹ́ ẹ̀rẹ́ bá nyẹ mẹ̀mẹ̀ yà wá sẹ́fẹ́ bẹ́ tètè kiri ọmọ ọmọ náà ọ̀ka tó bù ká kàró gbóòlà fẹ́lẹ́ nìyẹn ọ̀dẹ̀ ọmọ ọkọ ọba muhammadu ọ̀ka kọ́ ni wọ́n tún ọmọ yìí ìlà bẹ̀ nẹ̀ nẹ̀ yà ẹ̀yìn ẹ̀kọ́ ìlà bẹ̀ kúkú yìí nẹ̀ nẹ̀ yà ẹ̀yìn ama akɔlɔwɔhu ɛdɛ ke de ko muhammad ase de sáwa yi na ase no buwa yi ɔno aba so to yi lɔtɔ to wuli ni lɔbɔwa ɛnyuhu dibi ɛmɛ na kɔla yi lɔbɔwa ɔka ɔka yɛ kari ewuli dzo nɔma na. mo bɔlɔ nɔ idɛ mi ɔnyɛ bɔlɔ. ọ̀sán alẹ́ fà wọ̀ ẹ́ ọ̀n kẹ̀kẹ́ aka yìí àtàkì máa kẹ̀kẹ́kẹ́ wọn kẹ̀wọ́ náà ẹ̀ta wọ̀ ọ́ anásùn kẹ́yìn ẹ̀pẹ̀rẹ̀ fọ́ wọ́n yàn wẹ́ẹ̀ wọ ọ̀hún àwọn bì ó ń tutù wù bì ẹ̀yẹ fọ́ bì lọ́kùnrin tó ń mi. ọgbọ́n mi ò gbòòrò yi munafiki n'ɛka esi muhammad akakɔ no wɔn tɔ abɔ adi sɛ ɛwɔ ame no abakumukumi ne naanɛ ɛhɛ ɛyɛ na wɔde te hu ni kɛrɛkɛ tɔ abɔ ayɔ kɔmori rɛ ɛyɛ zɔn ɔma ne keya do kɔmori ɔna ɔdɔ ka wɔlɔhi nnama yakolo muhammadu laha omori ti ne ne muhammad aka ɛzɛ ɛzɔ ɔbi na ɛyɛ ba ka wala anta sharrun min alhima wa ke we digi huni kerkete e wona e wona ma ka e wona wa ke we digi huni kerkete wa to to buri o je ti rojo ma re ko yo do ma ka yo to buri ko ba ka ma ba ka ma no ma ka don to buri to ko ọsọ ma re ji èyí òmíràn rí àjùlá sí yìí suwait abdullahi abdulaziz suwait ọ̀rí ọ̀mẹ́ eré amọ́mọ́ rẹ̀ jìrì ẹ̀dì rẹ̀ ọmọ rẹ̀ jìrì ẹ̀dì dókítà mori kéwì munafi kọ́nọ́n dókítà mori àwọn sèkà yìí máa hàn màlẹ́kà alàlẹ́bí kúlta sẹ́mi kàwá kàyí nà wà wà kà. Sọ́tún tó wọlé yìí. Dóyìn ma dókítà mi yẹn wà kọ́nọ́ wọ̀ wà kà lórí bàbá àyà àbí kú ẹni mọ̀ láti kí nìyẹn ìbílẹ̀ mọ̀ ẹ̀kọ́ náà ọkọ mi nílẹ̀ ẹ̀rọ náà lọ́kẹ̀ wọ́n mọ̀ rí aláhùnmá sọ́dẹ̀kọ sọ́dẹ̀k ọ̀kẹ́ dídì kẹ́rì ẹ̀wọ́n mọ̀ rí wọ́n ní rẹ̀ ilẹ̀ ìlà ilẹ̀ ìlà wọ́n kó lè tsi lè tsi lè kàdúrà náà kọ́ àrẹ ọ̀pọ̀ bó ṣe wọ́n ṣe kútu lọ fàfà kọ́nà ọ̀rọ̀ ká. wọ́n máa ń kó múlò ojú ẹsẹ̀ kẹyẹ. yàrá tí wọ́n lè lọ àyà tó lè yọ̀rọ̀ kan ọ̀lá ọ̀rọ̀ àṣọ̀rọ̀ àpò ayé òdòdó nǹkan ọ̀rọ̀ yàrá fún abiláhi lakum lè yọ̀rọ̀ ọmọ orí kìmọ̀ náà ti kẹ́ mẹ́ẹ̀ ebe asho mori iye kuyi onene ovi emezi hine onene ovi asusu gba ihiwa nene esi na sotwa ayugba onene obo kana kwoze bi sho mori iye kuyi onene inere ene iye ka anyị láti ọjọ́ mori iye inere ene iye ka anyị lọ́mọlì lọ́kẹ̀ wà máa wọ́n rasúlùú. ọlọ́run wọ́n rasúlùú ẹ̀kọ́ ìrọ̀dọ̀. nǹkan asesa ọmọdé ọ̀rọ̀ ntọ́ ọmọ ọ̀bọ̀wọ̀ tó rẹ̀kì ní iṣẹ́ yóò hínà ni ọmọ ọ̀bọ̀wọ̀ tó rẹ̀kì ní ẹ̀mẹ̀bìrà kásán kó ọmọdé ìkẹ́ òtítọ́ ni. àánú àdìdọ́wọ́n ẹnẹ́kẹ́ náà yìí omuli eti iye otu omuli lɛ no nkɛnyɛ dɔwɔ na yawa wɔte otu omuli muna munafiki ni ni ebire mu n'ayi bɔnɔ ani ebire mu ni na eya wɔte otu omuli ni azɛɛli ni ese ka ɛsɛ e ɔka ese mɛ ɛsɛ e ɔmɛ bi iwo wo ba dama ŋu wɛ no oyi zi kɔlɛ nɛ kaa ne pa ne ka maa maa ne ọní ẹ̀yọ́ kẹ́ẹ̀ ọní ẹ̀yọ́ adindini ọba ọndọtọ ọba imunafiki le kàdéṣe sáwọn ilé ní etí èso rírí wà hu ni ẹ̀hẹ́ hàn ẹ̀rọ náà yìí kú tẹ̀lé ní ọmọ bọ̀ ẹ̀sà ìwà hu ni ká ẹ̀yìn rẹ̀ sí tèèfù dé ìgbé tẹ̀ wọ́n tún wọ̀nyí. ألم يعلموا أنه من يحارب الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم منافق إني lọ́tún tó ń lè ní omori kan ọ̀nà omori ọ̀nà ọ̀ntọ́n ọ̀nà àwọn anábọ̀rọ̀ kìnnìṣẹ́ ihinani Ọ na-abụ bọ̀rọ̀ kì ní mẹ́bìrà kásẹ́ni àtúnú mórí na yìí wá àmá ẹ̀ nàbọ̀ mórí ti tẹ́ èyí ṣe é ẹ̀yẹ́ bẹ́kù yìí ọ̀zà ó bí bọ́ ọ̀zọ́ ná ọ̀zà á ń kiri mẹ́lẹ̀lẹ̀ ó bọ́ ọ̀zọ́ ná òhìn ní rìpẹ̀ ó bọ́ ọ̀zọ́ ná ọ̀fẹ́kọ̀ ẹ̀rọ na nà ẹ̀yọ́ ìdá o ilé ìrìn àmà bọ̀ kẹ̀ mẹ́mà sí dị dẹ́ àwọn ẹ̀yọ́ ọ̀dẹ́ ni ni dẹ́ nà esi méjì náà mórí dẹ́ nà ẹ̀ mẹ́bìrà ọmọ òmùrí ọba sí ikú ẹ̀yí wa ọmọ òmùrí ọba sí ikẹ́dùgbẹ́ ọ̀ntọ́ nìka kàmá náà nìka àmà buwe za waro domuri na weza do non wo wai domuri na kuku me ka wero ya tuwe obabura ni kai o o mori ọmọ ma bẹẹ ete ọdún ní ẹnyẹn wáyé ọmọ bẹẹ tẹ ya bẹ ní ẹnyẹn wáyé ọmọdé ya bọ bẹ ọmọ ẹnyẹn wáyé ọmọdé ọmọdé ọmọ bẹẹ tẹ ọmọdé ọmọ ṣọṣì ṣẹṣẹ.

èmi kọ́ máa ṣọ́ra mi máa hẹ̀ ọ́ máa máa ké oye ilé ń tó orí yìí ló máa mẹ tó sí ilé àbí ìwé àbí ìwé máa máa ké sẹ́yìn ọ̀rọ̀ yìí ń tó orí yìí. wọ́n ti ń tó orí yìí. òmùrí ọmọ jehoi zamari kɔnɔ si zamari ama ɛwɔ nɔ ɛwɔ nɔ bɛgye ndi yɛ nana fim sɛ bɛbi awɔ awɔ ase da wàllahi wa alim sunna omuri ɔbi wàllahi tallahi suma bɛlahi ladi la ilaha illahu ɛnyɛ ɔzana kwete tozo mu ɔdɛ bɔyɛ akɔwa ne ka gbɔ omuri kwete tɔn do asere wɔnyɛ ɔsere awɔ mu ɔkare yɛ da ɔkare omuri yi ìrì ọ̀nà wọn ti tó ń tó mú rí yìí ọ̀ọ́ká ọtí mu wáàzí lọ́wọ́ àgbọ̀n wọn ká wà pé ètò ètò ọ̀nà ẹ̀láàbí ẹ̀hẹ́ wọn rọ kòkòrò máa. ní ètò ètò mú rí yìí ó kẹsẹ́ bá kàrẹ́ yóò mú rí yìí ìrìsí tó ètò mú rí yìí ó kẹsẹ́ bá kàrẹ́ ìrìsí tó mú rí yìí ẹ̀ náà kó kàrẹ́ àmì ìrìsí tó ètò mú rí yìí ẹ̀ kó kàrẹ́ yóò mú rí yìí àṣetá mi lọ́tọ̀ọ̀tọ̀ múlẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ ayé múlẹ̀ ọ̀rọ̀ ayé lọ́wọ́rì lọ́wọ́ àkàlẹ́kà. àlàmì àlàmù àlàmù ẹ̀wọ̀n káàdì láàbà ọ̀rọ̀ sùnmọ̀ fàánà ọ̀hún náà jahannam ọ̀lẹ́dàá òdìyà ذلك الخزي العظيم baba kan ka adam ya alamu na me gobe na ya annahu man yuhadidu allah wa rasulahu ko ba so ni e desi ho ni re yo mu ni on pa do desi man yuhadidu allah wa rasulahu ko na azo mu ni on pa no ni na mu ni ni bóra gbọ́n kwan ọ́nẹ́ bẹ́ẹ̀ ni. فأنا له نار جهنم خالدا فيها أمري أقول نارني نار جهنم إلى جهنم خالدا فيها أبا إني رمت نتيبة لا يموت فيها ولا أي هاي هلا أي سورة هاي هلا آية الله أكبر لكن تقول لما نضجت جلودهم بدلنا جلودا غيرها ليذوقوا وما تقبل الطعام عاطلي وكمان بالفصل أنا ما هو نوان أمريكي دون سبب مصنص أكوا يكون بقى فونا ليذوقوا العذاب وما عليكم يا dé kọ́ mẹ́lì àwọn ẹni fọ́sílẹ̀ ọ̀nà ìlò ìpè mi yá ọ̀nà ọ̀bí ọ̀nà òtí yìí pè mí sọ́jà ní fọ́sílẹ̀ ẹ̀rọ biologist speaker ẹ̀yìn ẹ̀sìn ní ọ̀nà ẹni bìà fọ́sílẹ̀ ọ̀pẹ̀wù yẹ ẹ̀ ètò mpáhi yẹ ẹ̀ ọ̀pẹ̀wù yẹ ẹ̀ ẹ̀rọ ní àti nínú ẹ̀ wà ọ̀pẹ̀wù yẹ ẹ̀. ọmị ọyịzịgharị ihu hụna na bụ wọn were ka ya afọrịghị nọọsụ afọrị a dọkịta afọrịghị ọ bụ na-asị ka ọkụ nne afọ wee stila n'ihu akwụkwọ ka nwa ọ mekwa ka nwa na wepụ ọkpụkpụ zụọ ọ ka wọ́n mọ̀rí kẹ́yì kúlẹ̀ máa ná bí jẹ́ dùlúùdù ọ̀mẹ̀tọ́mọ̀ náà ó pé wọn nọ̀nà dùlúùdù the surface layer nọ ẹ̀hẹ̀ ọ̀nà ọ̀mẹ̀tọ́mẹ̀ ọ̀nà ọ̀fẹ́sẹ̀ àbíkọ̀kọ̀ àbọ̀fẹ́m ìpàdánà dùlúùdà ń kọ́ yọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀rí náà ní gbogbo ń kọ́lá sẹ́kù ọ̀yọ̀. ọbẹ̀ ọ̀rẹ́dùn náà rẹ̀ ẹ̀ tinatibe orí ọ̀rọ̀ ọ̀nà ni. omori kɔnɔ nɔnɔ obi ne ŋmene dza nama dɔw yina ni tinatibe ni dɔwɔli kalkizi wa awi omori ka yi ɔtɛ ɔtɛ rawa wa bɔnɔ ɔtɛ rawa wa. فمن زوزي عن النار وأدخل الجنة فقد فاز أمي أقبل ما أمسك نقول إن جهنم فمن شوك نقول إيران وأدخل الجنة دم فوالجنة فقد فاز أمي أقبل ما شكوري

ọmọ ọmọ àṣẹyẹ àwọn oríire ọfà ọrẹ rínà ọ̀tà àwọn ní àwọn ọmọ ọkọ rí ọra ìjọ mi sọ yìí rínà ọmọ ọmọ àyìn ọmọ ọmọ àrí ọnu wọ ọtọ kúkú ọmọ àyìn ìyàn ọmọ. وما الحياة الدنيا إلا متاع الغرور. إذا بدأنا نتيجة هنا aljanna wine pooro wine pooro ɔre ɛnwome pooro ɔre wɔte ntoro wɛɛrɛ sa wo edi wine baa ìjọ omi tún ka wọn àbẹ̀rẹ̀ sa yìí lórí wine rẹ̀ yìí wẹ́ẹ̀rẹ̀ sa wine wàá rẹ̀ sa wine. kàtí tó mú yìí múlí ọba yà múlí ọba sálí jẹ́ mọ́mọ́ àbá yà múlí ọba sálí jẹ́ mọ́mọ́ àbá yà omori yi ɛnya ɔno no wɔ ne rɛ sɔɔ yɛra ɛwɔ no no wɔ amɛ kɔkɔ ne rɛ sɔɔ yɛra ma ba yɔ ne rɛ sɔɔ yɛra omori yi ɛnya ɔno no wɔ ne rɛ sɔɔ yɛra ɛwɔ no no wɔ amɛ kɔkɔ ne rɛ sɔɔ yɛra n'ɔba ɛnya ɔno wɔ ne rɛ sɔɔ yɛra ne wa tɛ yɛ ata bɔla ipiti amen amen amen. يعذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تذرون فما كان من نريد شيئا lọ́sẹ̀ tó wù. ọkọ̀ mọ̀rí ni yóò jẹ́ àmì rẹ̀ fọ́ ile kutabuka no manyonya e kama ka ime ni ka kokwe ndo ne dina ile tabuka iso tabuka kwa ya onya mu abi do aba do abo amabore ba ile ra ọka anyị ẹni jama ni munafiki ẹ yà tẹ́lẹ̀ ìyá ẹ̀rọ sọ ká dà ní ìlú ọkọ máa nà bá sọ ẹkẹ náà máa nì. ọ̀nyẹ́ wọn náà ọ̀bọ̀bà ọ̀tọ́dà iná nínú àmì mi tafsir ha ẹ̀ka ọmọ àkànníkà yìí ó tó wọ́n mèyóòzè òódì ọ̀ mèyóòzè àní tabuk ọ̀yẹ́ náà kúrẹ́ kú. báyẹn ebe ima dura ma ina na maa na kura ko de mi jawe de ba yere ya neka isama bere ya neka eri yawe de ba se ga kuti te ya ma o bi e nwere ne ese neka e na e ka do asenye ma o ìjẹ́ ká lóhùn yìí ká yóò tún wòlíì kẹ̀mí ní yọ̀bì bí àmà àwọn ẹni yọ̀bì bí àmà àwọ̀ ẹ̀ máa ń sẹ́ka. ɛka muhammad ne ne ne ero ka eti kuro ifo no maa maa nkɔ maa maa ayɛ ɔno mpapa se ne jizɔ nkuru ne olu ne jizɔ ayɛ ma ɔka ɛfɔ wɔ maa maa ayɛ se lɔ ɔno wɔn na ɔkɔ yɛ saka ɔkɔ yɛ saka ɛdi ɛni ɛni ero ano ɔbɛ no de riri ɔ ɛti hɛyɛ ha ta hɛyɛ ha hɛyɛ ha ta hɛyɛ ha. ìrì ẹni èrò ọmọkùnrin sáà ní yọ màmá yìí ọmọ ẹsẹ àfọwọ́ ìlú ẹkọ lọsí tẹsílẹ. lọsí tó mọ yìí. lọsí tó mọ yìí mọkà gbowó náà bá àgbáwá ẹni níbi ó náà bá ẹ̀kàtà ọ̀sẹ̀ mẹ́ẹ̀ẹ́sẹ̀ lọ́kàtà ẹ̀mí yìí wọn lè kéńtó wòlí mi wọ kóòlù bò wòlí ọmọ sọ ma nàbì ọmọ náà èwo náà wọlé ọsẹ wọ ọrẹ yẹ. bẹ́ẹ̀ ló tó wòlí ọ̀rọ̀ náà tura tó صلى الله عليه وسلم لك يا نبي الله إنما كنا نخوض ونلعب تؤمنوا به òkìyèsí lórí ìgbà ẹsẹ nínú gàdí ẹni kẹmẹ lọ omi àti òṣòṣe owó ìra wà sọ̀rọ̀ àwọn ẹ̀rọ. wọ́n lè lọ́ọ́ rẹ̀. lọ́sọ̀ọ́ tó gbé. lọ́mọdé tó yẹ tẹ́ yàrá rúmọ̀ náà fi kó òun náà أنتم المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما يحذر المنافقون أمريك منافقين ni àwọn èjì wa dee esire hun antuna zala alayhim suratun kasebe nye sure nyenye eni chiyete ini pene ni tuna bi ohun bisuro na mabaka yoko murire ize ezanene ririsama inaye enenagi munafiki ah bo muri nyima aikasire nama kulisaze ooo

ini sɛ ne kuyae ini to diɛ ne ɛha mɛ ini ne yɛ diɛ ne ɛha ka ini pe wɔn tɔ mori yi ɛɛ ɛna koko ba bi ɛɛ ɛna koko ba bi ɛyɛ ɔba bi ne la kɔ ɛna koko bi ne o jɛ wɔn nisu kisɛ ɛba ko diya mi ɔno mɛ ɛna ɔkɛ ko diya ma bɔ tɔ mori ɛna ba bɛ o ɛna ba bɛ mi yɛrɛ yɛrɛ ẹ̀mẹ́rẹ́ bá mi hòró èhòró èhòró ẹ̀mẹ́rẹ́ bá mi jàǹjàkó anya ma wọ̀ ká àsìnìlẹ̀ má mi kárí àmì jòdì náà ẹ̀ bọ̀rọ̀ ọdún tó wọlé ẹ̀ náà yà ká Hamas lọ́ba ka Hamas ata tọ́tù tó wọlé mi ọ̀nà àwọn ìsọ̀ ìsọ̀ náà ẹni síre ẹni síre ala ni pooro do síre abirẹ ma ni pooro dọ́dọ̀ kẹ́ńkẹ́tù tọ́ ni ẹ̀dẹ́ wọn ò bá abirẹ ma ni. lọ́mọdé wúri ike ìrọ̀lọ́dà kíkọ́ bí ọbọ̀ náà nù. ani bìrẹ̀ kẹ́ wọ́n kàkà dọ̀wárí ọ̀hún ní màmá mi kí ló bá wà. ọ̀ adé ní ẹ̀dá mi ń sọ bí ike náà munafike na ẹ̀dà mẹ́rin sódìrí kẹ́ náà dẹ onímọ̀ ni ló ń tún òun yìí pé yìí wọ́n arára wùrà ni wọ́n máa ń rẹ̀ ni nìyí wọ́n rí gòrè yẹn wọ́n rí rẹ̀ fún wọ́n rà wọ́n á mẹ́mà bèbí rà ọ́ wọ́n kí n kó jíjà ni. àjàbọ̀ ọ̀ma. ọmọ yọ kẹrì ọmọ mẹ́rin yẹ jẹ́ aláwọ̀ làwọn lọ́wọ́ fàmáà làwọn mi nù ọmọ náà mọ̀ ọ́ yìí.

omori ọkẹ ẹwọn ni ọba ẹnẹ mi bá ọ múlí ọba yìí ni múlí ọba yìí ni يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل سافروا إن الله مخرج ما ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون يا رسول الله ما هو عزكاي سبع دمان كانيني سبع منيني لا يقولن لا يقولن la yaqulunna bẹ́ẹ̀ ka ye innama kunna naqulu wa nal'a bẹ́ẹ̀ ka wo ee o tun bɛ an kelen kɔnɔ ma nsa ko wo ee ne hinɛ de nɔ fɛn maa maa hɛ nɔ ɛɛ alhaw ɔtire ye alhaw bi oyi mu oyi wuli abi oyi mu lɔ ɔjɛ ye amadu ahura lo ire ne bɔrɔ ireyire tse ire náà dèrè rẹ náà yìn lóòrò gbóló wọn náà ń bọ̀ ọ̀nà ẹ̀ àbí bọ̀ ọ̀ka lọ́tò tó mọ̀ yìí ìnàmà kò nà nà kóòdù wọn là lẹ́nà àkàrà ẹ̀kẹ́ mẹ́nà ẹ̀ náà pẹ̀tà mọ́ ẹ̀ náà tsugu rẹ̀ yẹ wọn ọ̀sẹ̀ pẹ́ẹ́nẹ̀ ń mi àbẹ̀ nà ẹ̀ ọ̀sẹ̀ dá àfẹ́ni tì la dá àfẹ́ni ẹ̀kẹ́ náà ọ̀sẹ̀ lọ́tò tó mọ̀ yìí wọn náà là na yɔn tó mori. láyé ilàlá. yìí yà náà wá sí ní mú yẹn náà sí. ní mú yẹn náà sí. ìdí ẹ̀ka yẹ kó tó mori wá rẹ̀. ó kì í ọmọ kàzọ́ sàn dára wọn bá dọ̀ kàzọ́ àbọ̀ màá nìka. ìwọ wọn bí bìí sábà wọ́n sọ yẹn kẹkẹ ọ yìí wúmọ̀ yìí kà á sàn. bí wọ́n kọ́ yẹ ọ̀rọ̀ náà fẹ́ dọ̀wọ̀ sì káwá àmàlẹ́kà wà àmàlẹ́kà wà àmàlẹ́kà. dèkọ̀nà kúzọ̀rì kà ẹ sẹ́wọ̀ ó mọ̀ nìka.

ọmọ mọ̀ náà mọ̀rí síkà wà náà kẹwọ́n tó mọ̀rí. Kúlù abìláì, kúmi sí abìrì anáwó kó sí ihi lórí ní wọ́n aṣọ ní bí ní ní mọ̀rí. Ọ̀rọ̀ Ẹ̀rọ ẹ̀rọ ní o sì ẹ̀fẹ́ dùn àti ìdílé náà nínú ní dùn àti ẹ̀mà ẹ̀mí dùn àti ẹ̀fẹ́ wọn lẹ̀ ẹ̀fẹ́ na àti ẹ̀fẹ́ wọn lẹ̀ wọn yóò sọ pẹ̀lú wa. Dèkìrì ahẹ̀kẹ́ ahẹ̀kẹ́ mẹ́ kàkà ẹ̀yẹ má bá ahẹ́ iná nà ẹ̀yẹ má bá fẹ́ mà ahẹ́ iná nà ilé òmòrì ilé ntú òmòrì ayé òmòrì ọ̀rọ̀ mi eboli akɔrɔ kɔsɔ na of yi isa onu saa lɔtɔ tó mu yi ɔsɛ ne eboli ɛna dodo mu ehi yasɛ lai omori yi omori omori yi kɔyɔ ma ne sɔ tɛmɛ sɔ kae eyi jandukuro wàá yà tó bi jandukuro abami mi pire pire islam. àríyá ní ìbìlẹ̀ yóò di yà kàtàkìnà láti ṣe ẹ àkọ́kọ́ yára rẹ̀ ìrìn àmì islam káyà mẹ́ láti ní sí de yí ní fún ọ̀rẹ́ wàá yìí lọ́dún ẹrú mọ́ yìí wá ní omori kàpẹ́ tẹ́ wọ̀ lọ́sẹ̀ tó wù yìí ọ̀sẹ̀ pẹ́ tẹ́ wọ̀ ọ̀lẹ́tẹ́kùn máa hàtẹ̀yà kúrò bó fi hàdí ìfẹ́ nǹkan yẹrẹ. إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في نار جهنم جميعا إذا المنافقون من إذا يتعني صوت النساء أيضا صوت التمرين وتقول أمريكا ويقول إنكم إذا مثلهم أولا دي هي تبيري من وزن دي أكبر ويأتي أيضا أمريكي أكاري أنا أشعر أكبر ẹni mẹrẹ yà bọ àbá mẹrẹ yà ọ̀nà ọmọdé ọdúnbà fún náà bìkọ́ ní káàkiri dọ́nù kó ọmọ bẹ yìí jà nàmà jẹmí à iná jà nàmà jẹmí à jẹmí ọ̀nàmọ̀nà àfẹ́kẹ́ iná wọ̀lkàdìrí iná fi iná jà nàmà jẹmí à fi jà nàmà jẹmí à fàtí o tó wòlé dọ́mọ̀rì yìí dọ́kọ̀ tó wòlé màá lọ́wọ́ àgbẹ̀ká ono omori ọ̀rọ̀ aya nù aya nà omori àtẹ̀wọ́n tó omori kúntùn tó sàbẹ̀ wọn wọ́n sì ní sí àmì nìyí. Lára kábẹ̀ ó pàdé kàfàtàn bára ìmá nìkan. Iná ọ̀rẹ́ńdọ́ ìpàdé nìkan ọ̀rẹ́dẹ́ bọ́ ìpàdé ànáhùn kàlú òjò. láta àtàdérò asúlẹ̀ kọ́ ẹ̀ kàn mí asúlẹ̀ sì kú ni mi kọ̀sọ́ máa bọ̀ ẹ́ kọ́ adé omi táyà sí rẹ̀ adé omi adé omi láta àtàdérò kúrì náà Ọ̀dọ̀dà bá maame sɛ kusiinya so wana kare kɛbrɛ wa kanna kɔn kasar tum bada imani ko wala muka mun ne problem mi man muka wa ni Allahu akbar inna wa an ta'ifatan minkum nu'adhibu ta'ifatan anna wa kanu mujrimin inna wa an ta'ifatan minkum eh ya inna wa an ta'ifatan

ẹnìmọ̀ náà kò í ṣe ibi tó fún ẹ̀dẹ̀ ẹ̀dá ọ̀dá ìbá wa ọ̀hà bẹ́ sọmáyẹ tó ti kẹ́ sọmáyẹ àìbá wa ọ̀hà ẹkọ ẹ̀ bá rẹ̀ ọ́ fifty days ló mú níbi ìṣòro ẹ̀sẹ̀ kan lọ́tì ibi ìwọ̀ ẹ̀rìnmọ̀ náà kò sẹ́ wọn ẹ̀zọ́ ọdí ọdún ẹ̀dẹ̀lẹ̀s bọ́ọ̀sì ọmọ rẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ìjọ oṣù kọ̀rẹ́ kò fà á nà kó bá tẹnu bẹ̀rẹ̀ kó mú ní orí ìjà yà yẹ tẹ́ ẹ̀ bá ti dé Ọ dɔ kɔnɔ ọ ɔdi e e dɔ ka awɔ nɔ filati o tó mɔmu yi ɔ ɛmɛ suma yi okowo ɛmɛ suma yi okowo ɔkɔmɛ idzo ntɔmu yi eyi ɔma tɔ mi dina kɛ nubɛ wɔkɔ ɔma ri jɛ fɛ idɔwɔ na Ya yaje ibirebe nyine nwa onini ife nyine nwa onini no azibika ifatana iba abuwa ya ebe nye anabo amenje pese tuni munafinci na ebi meye meye na ko ije ile ko monina de ya bi annahum kanu mujrimin sọ́bẹ̀ ọ̀bìkàwé kánú mújìrì ní ìnà kejì rí ẹ̀mí àti asɛnke na ɛbi kaadu yɛ bi ɛnɛ bɔ ɔma ba wɔ ɛnɛ bɔ ɔma المنافقون والمنافقات قاتلهم من بعد يأمرون بالمنكر وينهون عن المعروف ويقتلون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون munafiki onye mwana omuli akari ọ kabiri ayẹba ayẹta ìgbẹ̀ni omuli ọkọ mẹta ẹba ayẹta ọkọ mẹta aláwọ ọkọ mọlì omuli akari kọmuli rẹ rẹ omuli akari ahụ ọnyẹ ẹba ayẹta ọkọ mẹta lórí munafiki lórí amẹtẹ kọkọrọ kọkọrọ. أبدا أبدا الله يذكرك صلى الله عليه وسلم مريع حافظ النبي مريع حافظ النبي ما شاء الله اللهم طهر قلوبنا طهر قلوبنا من ال... من من الكذب طهر قلوبنا من الرياء طهر قلوبنا من الرزايا آمين آمين آمين, آمين. bí ẹni náà kakọ bèbè iná ẹ̀rí ìyá mi kàkà àní ẹ̀kẹ́ ọ̀nà tó ẹ̀mọ ẹ̀dí èrè ká ní ìmọ̀ kéyì dípò wọn wọ́n yẹ tó ìmọ̀ nípa fẹ́rẹ̀. òṣìṣẹ́ ní sito pakẹkọ ọlọrin sáyẹn ọlọrin ìkìlẹ yìí kẹkẹrẹ ọwà ìjọ òní dùkà ẹkẹ hàn sáyẹ iṣẹ ọrọ bẹrẹ àyẹnú wọtọ bẹrẹ àbẹtà iná bẹrẹ àyẹnú wọtọ ẹhẹn ìsìkà yìí yàtọ kẹrẹ níbi èsì iṣẹ ọtọ náà ọni ọgbọnwa ẹnà náà yìí ti ká wọn àbí títà lọ yìí ti bẹrẹ láti lè sọ ẹ abẹ́rẹ́ nìyí kẹ́rù mísẹ̀ lérí sọ yẹ̀rù sọ̀rọ̀ mà ọ̀bù kùwà dẹ̀ mẹ́ta bí wọn ayẹ kẹ́rù yìí ẹ̀rù tó ní oṣù tí mẹ́rì ọ̀ ìdí mẹ́rù ní ìtìká ẹ̀kọ́ náà ó fi ẹ̀mọ́lẹ́yìn commission tí ní ìtìká ẹ̀kọ́ náà yà ó lọ ní jẹ̀mẹ́rì kẹ́rù yìí.

wọ́n rìn náà àní wọn lẹ́yà àmọ́ ìwọ àní kẹrù wọn ọ̀bẹ mẹ́kẹ̀ ìzọ́jú bẹ́ẹ̀ ọ̀run náà ẹ̀ẹ́dẹ́ ọgbà mítò jan ọ̀nà ntọ́mu kẹwàá rà lẹ́kọ̀ọ́ rẹ̀ ojúṣe ní èso ara ìwú àwọn ọ̀rẹ́ mi ọ̀rọ̀ tó wà ní hajj ní hajj kọ̀ àmọ́ kàfẹ́ hajj àfisàdá kí hajj

ama wọn afọ kama mi ha ọmọ tó ọmọ mi hajj ọmọ mi na afu ẹwọ mi na ẹ mi hajj wọn yẹ ọmọ tó mi mi hajj ẹ na ẹ yẹ mi hajj do kọ wọn na mi hajj ọmọ na mi hajj kutu sinna ọmọ yi hajj ale ewu sọ yẹ wọn ọtọ ọma wọn ọtọ ọma ale ewu sọ yẹ wọn àmọ wọn ọdún kẹlẹ ká anyị ilé ẹgbẹ yìí wọn aka ọtọ ọma na hajj family gbasi na ọkọ ọnyị family kú o ti kọ ọnyị ọnyị fàáfẹ tètè family abọ wa na hajj ọmọ. ara kɛ ha di kɛnɛ ɔnyɛ mo wɔ nsɛ kɛnɛ kò síbi tó dza ava nà ní ìyá rẹ o ṣe kama ɔwɔ ta wọn nyà ta do kama ɔwɔ ha di wọn bɛ do tiɲɛ mɛ ìrẹ̀ka ọmọnwó àkó ìrẹ̀ka ọmọnwó àkó ọmọ ẹ̀kẹ́ ìbọ̀rọ̀ túrẹ́lù ní kàába lọ́dún tó mú nìyí ìrẹ̀ka ọmọnwó àkó ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀kẹ́ ìbọ̀rọ̀ túrẹ́lù ní sọ́ọ̀yì wú ní kàába ọtí ọ̀n tó mọ̀rí ní ìlú wọ́n wọ́n ma iṣẹ́ state government ma ẹ̀rọ ìrẹ́ àjẹrí ní islam ọ̀sán kama fɔ bara sɛdɛmɛ kama bara ɛɛ ee ire la sɔlɔri ire sɔlɔ de sisan ni dɔw ka ɔmi na ti lɔnà ee ne kɔ mi na ti lɔnà ee ɛɛ ɛɛ bɛ ɛɛ bɛ lori eko kɛ ya kura ka kisɛ bɛ ɛwara kɛ kura kɛ kɛ lezu tɛ ma kɔmɔkɔ le lezu yɛ ɔta ɛwara kɛ kisɛ bɛ a láàrin àpá ẹni hajj ẹ kò sáré rẹ ẹsẹ ẹwà ẹni sísun ọdẹ hajj ẹni àwọn ọ̀tá ọkọ tuntun mẹ lọ́tọ̀ tó mú yìí ẹ̀yìn bá àwọn ọ̀rọ̀ náà ẹ máa àmọ́ àmọ́kọ́ àbábọ́ ẹ̀ ẹ̀ mú yóò fẹ́ yàrá yìí àgbòtò olùjẹ́ ayé àwọn ọ̀làbìn náà nínú àkàrà ìrẹ̀kọ́ ọ̀kọ̀wé kẹ̀hẹ̀ bọ̀rọ̀ fúnra wù ní kàábà wù ní kàábà wọ́n bá bàtà lè ní wọ́n yóò pẹ̀pẹ́ kẹwàá ní makara rẹ̀ mọ́mú wọ́n yóò sísá sísá ní amába wà rẹ̀ àtẹ̀kẹ̀ yà ọ̀sọ́ ya ya ya ya

domori se commission bɛ yɛ yɛ o kese ne esu a ɛyɛ na ɔda kase yi ka yi ɛnɛ ɔsɛ bɛ ɔwɔ ɔyɛ agbɔn nyara rɛ omori esu esu ta ɔma dzozi ɛwɔ mɛmɛ ya su ta ayi oyi yi nyima kɛnɛ ɛ omori ɔka yi ɛ akɔyini ala kɔdiri ka ɔtika ala kɔdiri a bi ɛgbɔdini eh, ala kɔdiri ka òsíkà alakadiri hẹkẹmi àdúkọwọ sàásàm ànkùmẹyà òwúṣẹ mi dàda òmùdí àkàrí àná sàásàm hẹkẹmi wọ ànkùmẹyà ìrẹwọ fúkàtà ìrẹwọ fúmẹyà kọnà ọmọdé rẹ sùúta ànkùnà ọmọdé mẹyà. ìjọba ọmọdé ò ní í ṣe ẹsẹ mẹmẹ yọ mori esu suta ọnà ọmọri ọni mẹmẹ yọ n'osi suta ẹ àwọ ẹ nyẹ ọbẹ ma ẹnu kọrọ ni ẹnu nyọ nsọ nwuna aljanna ẹ nyẹ ẹnu ọbẹ mu kọrọ aljanna ẹ mẹmẹ ẹkọ ọnà ọmọri ọni mẹmẹ yọ esi suta aljanna kọsọ ọmọ wọn ọmọ yẹn ń dùn ọmọri ọmọ abayi sinna aljanna wọ́n mọ̀ ọ́ alẹ́ bí i mẹ́ẹ̀ yà mẹ́sọ́ mẹ́sọ́ ọ̀bẹ̀rẹ̀ mọ́nà ilẹ̀ àmì ọ̀rọ̀ ní àyíká ti hàn ẹ̀ wà ká fà ní bá yẹ kú lọ ojú mu ní èyí insha allah yà mí lẹ́yìn ẹ̀sùn kábẹ́rẹ́ ìmọ̀lẹ́sì tó má àbàṣà ní sùnà insha allah yàrá yìí twenty six stroke twenty seven ìyá bàbá fi àwọn ẹ́ àti twenty three ààrẹ ẹ̀nà àti màmá the following twenty four the following twenty five then láti twenty six. owó ni ó sì lẹ́yìn tó kábíyà náà dé kí ẹ̀wọ̀n ẹ̀lẹ́dẹ̀ẹ́ta fọ ìsinmi insha Allah. ẹ̀sẹ̀ ìjọba wà ọlọ́wọ́ ọlọ́sẹ̀ ìmọ̀ àwọn tó ti sẹ̀ owó tó ń borí yìí. àfa ńlá màá jọ. sọ́ọ̀tì tó ń borí yìí. yíyá sọlá ti ní ìlú. bí wọ́n sì fẹ́ yín. Tọ́sọ́nà máa mi kí láti pẹ́kẹ̀ yìí yẹ zika nyẹ́rẹ́ náà tàbí zọ. Dáadé bìrá ní kíláàsì òdo ìlú àwọn kíláàsì àgbẹ̀yẹ̀ kan ní bọ́ọ̀ sáyẹ́nsì ní ìlú ọ̀pọ̀ yìí náà ɛlɛmayɛ adaka na ni yi yìí yìí àwọn bí i ayé ìmàlẹ́ka yẹn na. fẹ̀sùn náà nà àdísí àfún ìjẹ́nà nà ẹ̀ ń tẹ̀kẹ̀ hàn. ẹsẹ̀ da ọ̀wọ́ òwúrẹ́ yìí òmùrí òsì àkàrà tó àrà mi ta àbẹ̀bọ̀ ọ̀sẹ̀. ẹ̀rẹ́ ti sọ àbẹ̀bọ̀ ọ̀sẹ̀ ọmọ ìlú rẹ̀ ló là ní ẹ̀rọ ìwọ̀nmọ́ta kẹ́kẹ́ yìí sí ma wọ́n náà máa wọ́n bá bíbọ́ ẹ̀lẹ́sìn ẹ̀dẹ̀ yìí ọlọ́kẹ́lẹ̀ tí wọ́n máa wá àhẹ́ẹ̀dẹ̀ ọ́ wọ́n ní jẹ́ máa ní ìtẹ̀ká àbẹ̀rẹ̀ àbọ̀rẹ̀ níta bẹ̀rù ẹ̀yà àtẹ̀mú ní ọ̀rọ̀ tó mẹ́rin wọ́n àná ẹ̀dá dáàbà wá bẹ̀ náà ọmọdé wọ́n ayé rẹ̀ sí àwọn ẹ̀rọ ẹ̀yà bá mi ní ìsìlá ọ̀rọ̀ àbá àbá àmà

Ọ yá ni rùhìntà mẹ́ọ̀ rùhìnà wẹ́tìnyẹ̀ hù ẹ̀rọ pẹ̀ ẹ̀tọ́ efu wọn náà tẹ́ wọn mẹ́kọ́ mu ní nà wọ́n ti mẹ́ wọ́n á yẹ ká o di amáfẹ́ kúrò wúlẹ̀ náà wọ́n dị nwa were onye ọ na-afektọ ekwu ile eletrikọdị ka ezizi na eletrikọdị ebe ụrụ ọdụ ụdụ na anyị imekọ ya ahụ agbanwere ekwu nkụkọrọ all ahụ meke na ọdụ meka akpọ m ụwa na ọmụ na ndị ọmụnị na-esi na mmiri n'ugwu ọrụ sọ́ọ̀tì tó mú ní ìlú òmùdí ọ̀wá fẹ́rẹ̀ yà òmùdí ọ̀fẹ́rẹ̀ yà bá mi. ami ami amahama ni wọn bá kọ́ wọn lukuna tibá wa arina baafila baafila wọn lukuna kinaba allahumma man arada bil islam wal muslimina su'an. فسلط عليه سيفا سيفا تقامك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارزق كيد من اراد ان يكيدنا عليه وهول المكر من اراد ان يمكر بنا عليه واصرف خذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من ارادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لم شديد اللهم ارحمنا فإنك بنا غالب ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا أرحم الراحمين إنك على ما تشاء قدير اللهم انصر ولا تنصر علينا وعنا ولا تؤن علينا وآثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم آثمنا ولا تؤثر علينا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا ولا تجعل الدنيا كبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا ارحم الراحمين انك على ما تشاء قدير وبالاجابه جدير نعم المرء لمن نعم النصير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا على توفنا مسلمين مؤمنين بعد طول العمر بصحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وألحقنا بالصالحين يفعالا لما يريد اللهم جل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله على النبي الكريم عليه وسلم Ambos,